عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من جران له إليك الواسف مع النبي آدم عليه السلام وتسامى إدارة التنمي قلنا نقول واسوا نيدا تخلاها ما fún ما láhán جادي إلو بابا máa kọ́rọ̀ tá a sọ orí bẹ́ẹ̀ ni máa rí tá a bá sọ torí ẹ̀ orí ńlá ni kò ń sọ̀rọ̀ nígbà tó bá wo èèyàn míì tó ń ná dàbí rẹ olúwa dá pé ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ kọ́rọ̀ jáde ọmọ orí ńlá ilé ìtọ́jú wa ṣe fún ọ ó sì máa ti dúpẹ́ fún lórí orí tó ṣe fún ayé ọ̀dà púpọ̀ kó kéèyàn máa sọ̀rọ̀ ṣùgbọ́n dájú lọ pé máa ronú pàtó sọ gbogbo ń tá a sọ ọ̀pọ̀ nínú àwọn èèyàn lónìí tó ṣe kí wọ́n ti sísọ wọ́n ti ṣèwé wọ́n ti dẹrù tí wọ́n sọ láàrin wọn àtàwọn èèyàn ẹgbẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ tó ti sọ nǹkan tó ṣe pé òní ó ṣe sábàbí tó fi wọ zahanna tọba di lọ́la gbẹngàn kìíyà ẹnu lódodo wọn lọ lẹ́nu rẹ̀ wọn lọ sí lámà rẹ̀ wọ́n sì máa dá lásà pípẹ́ ẹnu rẹ ìwọ̀fà ní ibi tó bá wù ọ́ ló lè wá gbà tí wọ́n bá wù àgbà ibi tó wù ọ́ kò sí tàbí ṣùgbọ́n wọ́n wù ọ́ lọ síbi tí ọ̀dà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù kò sí ní sáláì wù ọ́ lọ síbi tí ọ̀dà náà nílé ayé wa ń bè Mu'adh ibn Jabal radiyallahu anhu lẹ́yìn tó ṣe béèrè lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sínú ìmọ̀ gbé ní tí í sì máa kọjú náà kéèyàn wọná lẹ́yìn dáná bí sallallahu alaihi wasallam ń ṣe gbogbo àlàyé fún nípa tí máa gbé ní wàlìjánà tí máa kọjú náà kéèyàn wọná ànábi wa fọwọ́ mú ahọ́n wọn òní kò fa alayka hada sọ̀rọ̀ abẹ́lé yìí Mu'adh ni wa inna lamu'akhadhuna bima natakallamu bih tolówó fi àjẹwà lórí táǹsọ̀ lọ́rọ̀ ànábi ni taqilatka ṣé nǹkan kan mú wa máa da àwọn èèyàn sínú ná lọ́jọ́ ọ̀gbìndà òkè yá mi gba ojú wọn gba owó kan àyà wọn yàtọ̀ sí tẹnu fà fún wa lọ bí torí ẹ ẹnu wa alákòóbá ńlá ni o wọn náà ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ló ń fa ìpọ́jú fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé o ti sísọ o ti gbóòwì kówì o ronú kó tó sọ̀rọ̀ nítorí pé téèyàn bá wo pé mo lè wí mo lè sọ yóò padà jábọ́ yọ padà fọ́ dànù yọ padà tẹ́ni ẹ̀tẹ́ yọ padà tẹ́ni àbùkù nílé ayé ń bí ó téèyàn rádaràdá tó ní níyì kọ́bọ̀ mọ́ kọ́dà tí ọba tún gbé ọ lọ síbi tí ọ̀dà gbé ẹ̀wọ̀n pé kí wọ́n mú yàn kí wọ́n pààyàn torí pé ẹnu yìí náà ni alákòóbá ńlá ni torí ẹ ẹ jẹ́ ká kó ẹnu wa níjànú àti ìtàn Nabi sallallahu alaihi wasallam man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gba aláhùn bọ̀ àtọ́jọ́ kan kọ́ máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kọ́ dákẹ́ kọ́ máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kọ́ dákẹ́ àwọn olùmọ́nìtẹ̀yìn bá fẹ́ sọ̀rọ̀ kéèyàn kọ́kọ́ ronú mọ́kàn sọ̀rọ̀ lásán àìsí ńbẹ̀ láì bá wọn dá sí bí àṣà àwọn ẹni tó yẹ pé wọ́n á ronú nípa àtúbọ̀tán àìsí ńbẹ̀ láì bá wọn dá tó bá dá wọ́n mọ̀ ọ́nù ó ronú nípa nǹkan tó fẹ́ sọ sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ìwúlò àbí òwúlò ọ̀dọ̀ òwúlò tí àsìkò yìí yẹ kí n sọ àbí ọ̀yẹ kí n sọ nígbà tó bá tó rí pé ó wúlò nísìnyí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tó lọ́ bá sọ lásìkò yìí tí ó wúlò ìgbà náà ló tó sọ ìkẹsẹ̀ pé ọkàn máa sọ̀rọ̀ bí ẹyẹ ayé kò tọ́ wọ́n máa sọ̀rọ̀ bí ẹni ẹlòmíì ká dàgbà ní ọgbọ́n kankan ọkàn dàgbà ní kò ṣe làákà ìkọ́bọ̀ torí pé ẹni ló máa ń sọ bí èèyàn ṣe rí ẹnu ní máa dúró pé ẹni pàtàkì lélẹ́yìí ẹni yẹpẹrẹ lélẹ́yìí olùwàdàkùn mọ́jẹnu kó bá wa o olùwàmọ́jẹkẹ́nu ọ̀tà wa lọ́kọ̀ o olùwàmọ́jẹkẹ́nu tí wọ́n sọ wá dọ́mọ náà o olùwàjẹkẹ́ a máa rọ̀rọ̀ rere sọ olùwàlẹ́dàá wa bàbá ti ní rọ̀rọ̀ rere sọ jáde máa dákẹ́ olùwàmọ́sẹ̀nu bàtì wa jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa